تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك لا لأتك يا هو أفصه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا ثم الصلاة والسلام على أتمان الأقملان، الأتمان الأقملان، محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وكان فهو الله سبحانه وتعالى أباتي وتسيني رونو láti tún mọ gbóhùn ara wa ní ọ̀rọ̀ tí ní ní àlàyé pẹ̀lú àkọ́tún ètò yín ètò wa ètò àlèhúdà eléyìí tí mọ́ndé títí gbọ́ wa ní gbogbo àkókò báyìí ní ojoojúmọ́ nínú Ramadan síwájú wa kí gbogbo àwọn olùkúnlọ́ fún ètò yín ètò wa ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore jazakumullahu khairan ọlọ́run kí ọba ní dúró tì yín iṣẹ́ ẹ̀ṣẹ̀ yín ọlọ́run má kó di ìṣẹ́mọ́ yín lọ́wọ́ lẹ́yìn eléyìí gbogbo àti gbogbo àwọn olùmọ̀ wa ẹ̀sìn islam tí wọ́n já àwọn tí wọ́n dúró déédéé lórí ìkìlọ̀ ọlọ́run wí kíni ànábì sallallahu alaihi wasallam sọ. àkórí ọ̀rọ̀ wa eléyìí tí a ń bá bọ̀ wá èèyàn láti bí ọjọ́ bíi márùn-ún sẹ́yìn sòtẹ́lẹ̀ ọmọ jẹ́ bíi ẹpísòdù ẹlẹ́ẹ̀karùn-ún lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àdùhà àdùhà lónìí àwa lọ síbi àlẹ́ níbi àdúrà ní ṣíṣe bẹ̀là kò rí ọ̀rọ̀ wa lónìí ṣùgbọ́n ìbéèrè tá a kọ́ ní fún olùbánisọ̀rọ̀ wa tá a fẹ́ kí wọ́n bá ní yànnàná òun ni pé ipò wo ló yẹ kí mùsùlùmí ọ wà kádàwò tó dé ipò wo ló yẹ ká wà kádàwò tó dé sọ yẹ ká mọ ṣẹ̀fẹ̀ ní kádàwò tó dé àbọ̀ yẹ ká mọ kípọ̀ lọ́hùn àbígbà tádàwò dé nìkan láàmọ̀ kípọ̀ lọ́hùn tó bá tún ti lọ tí a tún fọlọ́hùn bá lékè alákalẹ̀ bí àwọn ilẹ̀ subhanahu wa ta'ala gbogbo ẹ̀ ni wọ́n ń ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ bí àkókò bá ti gbà wá mọ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن àwọn ìtìsíwájú wọ̀nyí أبي الله سبحانه وتعالى أبتي ọba tí الله pa gbogbo ń da yín lóhùn abẹ́ gbogbo ohun tá à ń ń nínú wàhálà tí ń bẹ ní gbogbo orílẹ̀-èdè ayé ọlọ́mọ́sá bá wa ká kúrò ọlọ́run kí yọ darí ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́dà jìn wá kó wa ramadan náà tí a ń gbà ọlọ́run kí yọ gbà fún wa bákan náà gbogbo àwa oníkọ́bọ̀ kódà tá a tún ti bẹ̀rẹ̀ ètò yìí àwa tí a gbogbo àwọn kò sí ohun tí ń yẹ tẹ̀ fi máa dá sí ètò yìí pàápàá jùlọ nù ramadan àti kí ramadan ò tó dé à ń sọ fún yín pé jazakumullahu khairan ọlọ́nkọ́ba àṣẹ ńlẹ̀sìn dáadáa. naam ní ìdáhùn sí ìbéèrè tí fadilatul imam abu fatima tí wọ́n béèrè nípa pé síwájú kí àdánwò tó dé torí pé ohun tó gbajúmọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí àdánwò bá dé nígbà tí àdánwò bá dé iná ni bàtàdé ọba dé là máa képe ọlọ́run ọba adẹ́dà tí ó sì yẹ kí kó rí bẹ́ẹ̀ eléyìí níbi tí a fẹ́ gbà wọlé ká tó débi pé ìtayọ ẹnu àlà níbi àdùá òṣìṣe pé àṣejù àṣesá àhọkàngun níbi àdúà aláwọ̀kọ́ ni pé ogbẹ́ni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó sì mọ orúkọ tí ọba adẹ́dà ń jẹ́ àti ọ̀rọ̀ kí ọlọ́run ọba bá wa sọ́nà alukur'an pé ẹ mọ̀ pè mí tó sì mọ bí anabi ṣe júwe ohun tí ń jẹ́ àdúà òfin wa pé òun náà ni ìjọsìn ọ̀nà méjèèjì tí ìjọsìn pín sí àbí àdúà ò alẹ́ yìí tá a pè ní àdúà ẹ̀yìn àti ìfọ̀rẹ́rẹ́ fọlọ́run ọba dẹ́dà tá a pè ní àdúà ò àlẹ́ ìbáàdà àtìrán ẹlẹ́ẹ̀kejì tá a pè ní àdúà èyí tá a mọ̀ sí tá a mọ̀ fi béèrè bíbí àbùkátà méjèèjì kò ní yẹ ẹrú ò ní yẹ kò ní bò tó bá jẹ́ ẹrú tó gbà pé ọlọ́run ọba ló dáhùn tí sì ń bá ọlọ́run ọba lò bó ṣe tó àti bó ṣe yẹ pàápàá jùlọ tí ń tẹ̀lé lánàá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam torí pé yóò ti mọ̀ pé ìṣe báyìí lòun ò fi rí ìyọ́nú ọba adẹ́dà kò ní jẹ́ pé ńgbà tí àwa nù nira nìkan láàmú ọkùnrin ọba tó dá wa táwọn akọ́kọ́ wa mú kúrò kódà nínú ètò ayé káwa náà ká wòye sí i àwọn àmọ́dì kan ń bẹ tọ́jú àwọn àìsàn tó lágbára wọ́n wá pé wọ́n ní àwọn vaccine kẹ́tí yẹn bá ti gbà á wọ́n ní kò ní mú ẹnìyẹn èyí tí ó jẹ́ òye wa jù ní èyí tó máa fọ àwọn kéékèèké wọ́n pé àwọn immunize wọn immunization sọ pé wọ́n fi ń prevent àrùn kankan ò tí ì ṣe wọ́n. bẹ́ẹ̀ ni làdúrà ní ẹ̀bọ̀dọ̀ jẹ́ àjẹ́ ara fún wa kalẹ̀ síwájú jọ́tà dẹ́wọ̀ òde tọ́jẹ́ pé tádẹ́wọ̀ bá wá dé àmọ́ wá tírìtì rẹ̀ kún èyí títí ń bẹ lára wa tẹ́lẹ̀ eléyìí ní ìlànà anabi sallallahu alaihi wasallam àti gbogbo àwọn anabi Ọlọ́run tí wọn ṣáájú ló fi jẹ́ pé nínú tó pàtàkì fún wa ni ká dún nímọ̀ lórí ìmọ̀ képi Ọlọ́run ọba adẹ́dà nígbà tára dẹ̀ wá nígbà ayọ̀tọ̀ mi kó tó dìgbà tí ìnira ó dé àbílẹ̀ koko sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kí ni ó jẹ́lẹ̀ yóò yé wa ká padà sínú àdìsí anabi wa muhammad sallallahu alaihi wasallam èyí tí imaamu tirmidhi àtàfà wa hakim tí wọ́n gbé jáde nù tíra wọn wala nabi sallallahu alaihi wasallam ni man farrahu an yastajiba Allahu lahu inda shada'id ẹni yóò tí bá ń wù tí ń dùn mọ́ kí ọlọ́run ọba adẹ́dá kọ́ dá a lóhùn nígbà tó bá wà nínú ilé koko nígbà tí ọ̀nà dí tí ò síbi tí ó gbà ẹni yóò tí bá ń fẹ́ bẹ́ẹ̀ ànẹ́bí ni wọlkúrọ̀d àbí ńgbà tó bá wà nínú àjàgà tí ò sọ́nà tó fẹ́ gbà jáde onífàlì yóksir dùn á àfi rọ̀háà ànábì nìkẹ́ni yìí kó kún lọ́pọ̀lọpọ̀ lẹ́ntì ọmọ ṣàdúà nígbà tí ara dẹ̀ kò ní dúró díjọ́ nira kó tó mọ kípẹ́ ńtọ́ da ìgbà tára dẹ̀ yóò ti mọ ṣàdúà kalẹ̀ ìwà ṣàdúà kalẹ̀ yìí nígbà tára dẹ̀ wá ipò tá a lè gbé e sí ká dára wa padà sápẹ̀rẹ̀ tí ó yé wa òun náà níbi pé yẹn ń dájọ́ kalẹ̀ ni à ń dájọ́ kalẹ̀ ni ṣàkójọ́ tí yẹn ọba kájọ yọ rọrùn ǹjẹ́ ọba nínáwó àbọ̀fẹ́sẹ̀ owó léwu ọmọ àbí wàhálà yọkẹ pé ẹ dákun ẹ fún kọ́dà bí ọba jì kan nọmba rẹ nọmba báyìí làjọ mi ẹ tara ya mi ní owó ẹ dákun ẹ kó ìtòsí fún mi alágbájá kẹjọ ẹ̀ sẹ́ǹjì nọ́mbà bó ti jẹ́ pé àpẹẹrẹ tọba adẹ́dá ju eléyìí lọ torí pé wa tá à ń ṣe àwa náà ní ń kó ya tó fẹ́ kan ṣùgbọ́n pàápàá jùlọ èyí tó yẹ pé à wa làjọ tá à ń ara wa iná ẹni tí bá ń dá wa wa sì balẹ̀ wípé tí sì ń da déédéé tí ìsẹ́ni ti ń ṣe rékúrekú tọ́ba lòun nídìí owó ara wọ́ yọ̀ láti kó àjọ fún kódà kọ́mọ́ ti ìkan nọ́mbà rẹ̀ káwáṣẹ̀ kí ọba adẹ́dà tí ò nídìí àdúrà wa bí ọ̀jẹ́ pé ká lè soríire ló fi ní àmọ́ ṣé àwa náà ní ń kó kalẹ̀ dè láti fi sìkẹ́ wa àwa ti pẹ́ni tí ọba wa dájọ́ rí kódà yàtọ̀ sí pa fẹ́ kówó fún a kò lè pé a lè bẹ̀rẹ̀ àjọ lákọ̀ọ́kọ́ gbàrà ọwọ́ ni mi ní ẹ̀fẹ̀ mi ní ẹ̀sájọ nọmba a rí i pé ńgbà tá a trust yẹ kò súnmọ́ fún ní nọmba alákọ̀ọ́kọ́ yẹn torí pé a pè á ọba wa dájọ́ rí àti ìmọ̀ ìṣe rẹ̀ lábẹ́ ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam yìí àwa rí àpẹẹrẹ lára àwọn ọlọ́run tó ti kọjá ọlọ́run sì fi ẹnu àtàbùkù kí àwọn tó jẹ́ kódà kò sẹ́ni tí irú àwọn ẹni bẹ́ẹ̀ jọ bí ọ̀jẹ́ àwọn olùmọ̀rogún pẹ̀lú ọba adẹ́dà káwá má pẹ̀rẹ̀ wá àwọn tí wọ́n ti ń dájọ́ kalẹ̀ tí wọ́n ti ń pe ọlọ́run ọba kalẹ̀ síwájú kádẹ́wò tó dé ṣebí nínú wọn láti rí ànẹ́bí ọlọ́run pàtàkì nínú àwọn ànẹ́bí ọlọ́run ọba ńláńlá tíṣẹ́ wọn náà tóbi ànẹ́bí wa Yunus tẹ́dá kan ò tó kankan nínú àwọn ànẹ́bí ọlọ́run. ń tọ́ fi mú àwọn tá tíṣẹ́ tọ́lọ́run sì gbé fún wọn lágbára tó fi wá jẹ́ pé ìṣe wọn ni pé wọ́n ti mọ́ pe ọlọ́run kalẹ̀ síwájú kádẹ́wò tó dé àwa tá a jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run pa á láti pé kọ́ ọmọ kọ́pì wọn kọ́ ọmọ tẹ̀lé wọn káwa ní ọmọ tẹ̀lé àwọn ànábì ọlọ́run yìí pé ọ̀nà wọn lọ̀nà ọ̀sọ́nà míì téèyàn lérìn tí ó fi sórí bí ọ̀bájẹ́ láti pàṣẹ ọ̀nà tá ànábì sallallahu alaihi wasallam mú wá tó jẹ́ ìbámu sílànà àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú ẹ wá já wà ànábì wa Yunus ìgbà tí wàhálà dé ọ̀sán dòru òjò ya o su òjò fìtínà sú ẹ̀rù ń bà níbi ọlọ́run ọba yìí ẹ̀rù tí ń bà á ń jáde lọ tó fi kó sínú ẹja láwọn ọ̀tẹ̀ táwa ní òtí mọ́ gbọ́ nígbà wọn wà nínú ẹja tádàwọ̀ dé ọwọ́ apariwo pé la ilaha illa ant subhanaka inni kuntu mina zalimin àwọn ọlọ́run ọba ìní ọba míì tí ń fi ìjọsìn fún tíjọsìn tọ́sí lódodo bí ọba jẹ́ pé ìwọ nìkan o. Ah, mímọ́ fún ọ ọlọ́run o kò sórogún fún ọ o ẹnìkan ò lè dáhùn nígbà tá a bá ń pè ọ o ìwọ nípa rẹ ká ìwọ la lè wí lè ṣe o èmi yìí o yìí ń bẹ nínú àwọn òkùnkùn nínú ìtumọ̀ kẹ́kẹ́ àwọn òkùnkùn mẹ́ta àwọn àfáàní kílò òkùnkùn mẹ́ta ọ̀hún òkùnkùn alákọ̀ọ́kọ́ òun lòkùnkùn ìyàtọ̀ ti sú gbogbo òlu tó yẹ pé kò síbi ọ̀sọ́ni àtẹ́yìn kẹ̀kẹ́ ọgbà òun kà lóko pé kílò fẹ́ ṣẹlẹ̀ gbogbo ọ̀rẹ́ tí wọ́n ní ẹ̀ mọ́ sọ pé kíní ń bọ̀ lókè tí sámáwò tílẹ̀ ò le gba a o ti gbàgbé ni àga ọlọ́run ọba ò ní wọ́rí ilẹ̀ ṣùgbọ́n lọ́ọ́ ni wà sí àkùrìsí yòówù samawati wal ard nǹkan tó tílẹ̀ ò gbà ń bẹ́ ń sámà lọ́dọ̀ ọba adẹ́dà wọ́n ní òkun alákọ̀ọ́kọ́ lélẹ́yìí òkun ẹlẹ́ẹ̀kejì òun gan ẹ lò òkun inú búdò tọ́wà òkun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni òkun inú ẹja bákan náà tún ni pé a èmi náà ń bẹ nínú ẹni tó jẹ́ pé kò dúró kò túmọ̀ pé túmọ̀ kánàbí wa Yunus ọwọ́ ajé alábòsíkọ́ nínú ìtumọ̀ tó dọ́gba táwọn onímọ̀ fi ṣàlàyé rẹ̀ nígbà tó wá kékeré ọba adẹ́dà bí àfa wa dihak bí wọ́n ti sọ ibn Haus àbí ibn Qais wọ́n ní bó ṣe wí bẹ́ẹ̀ wọ́n ké la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin àwọn mọ̀lẹ́kà wa ní àwọn ń gbọ́ ohun kan ẹnìkẹ́ mọ̀ ń pè ọlọ́run ọba adẹ́dà wa ni ohun Yunus ni ó tún wọ̀ pé ohun rẹ ti sábà tẹ́lẹ̀ wọ́n ti wọ́n gbọ́ ohun yẹn tẹ́lẹ̀ wọ́n ti pé ah, ohun ta lélẹ́yìí ah, ohun Yunus lọ́wọ́ kan náà torí pé ó ti súnmọ́ ẹni tí wọ́n pe ọlọ́run tẹ́lẹ̀ tí wọ́n pè kíkàkíkà ní síwájú kó tó dijọ́ àdánwò yẹn eléyẹn ni ọ̀jọ́ wọ́n ní àyà ti ń jẹ́rìí eléyìí ọlọ́run ni falawla ankana minal musabbihin tí ọba sí pé tí ń bẹ́ẹ̀ nù àwọn tí wọ́n sàfọ̀mọ́ tẹ́lẹ̀ kó tó yẹn ni lalabisa fi batnihi ìlà yọ́ọ̀mì yóò bá a sùn ibi tí ọba rá sí tí ọba jẹrà sí tí ọba gbé sí nínú ẹja yẹn nínú ẹja ni ọba máa bẹ sí tí ọba jẹ́ ọgbẹ́ni alikiyama tá a ti gbé wọn dìde tí ọba dìde nínú ẹja ṣùgbọ́n ẹni tá a ti mọ̀ tẹ́lẹ̀ títí mọ́ kẹ́kọ̀ọ́ bá adé dání ló fi ní falawula ankana minal musabbihin lalabisa fi batnihi ìlà yọ́ọ̀mì yóò bá a eléyìí lọ́n fi kó yọ torí kámọ́ tẹ́bà ti pé ọlọ́run mọ́ dá ẹni tára bá ní lóhùn torí pa sọ fúnra wa pé ìwọ tèé pé ọlọ́run ọba adẹ́dà tẹ́lẹ̀ tọ́ gbára lé pé tára bá kú ti ní mímọ́ pé kó tó lè di pé gbàdúrà rẹ kọ́lọ́run yọ nínú ìnira yẹn yóò di gbígbàdúrà ọgbọ́dọ̀ sẹ́rí padà nígbà tí ó yọ nínú ìnira yẹn tán kọ́ jẹ́ pé ipò tó wà ọ́ dáa ju ipò tó wà tẹ́lẹ̀ síwájú kí nira yẹn ó tó dé ọ́ padà sẹ́ni tí ọmọ pé ní kíkẹ́kẹ́ ń gbogbo gbà tẹ́lẹ̀ ni ipò tó yẹ kí mùsùlùmí ọ wà ní pé ìgbà tára dé wá àmọ̀ pẹ̀lọ́ ìgbà tí ìnira bá dé awa pẹ̀lọ́ kò ní jẹ́ pé àwọn ajẹ́ ọ̀nà àdéhùn bá dé ni ọ̀wá wòye láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ńgbà wàhálà bá dé nìkan àfa àkílẹ̀ àmọ̀ kà wàhálà dé o nígbà tí ò sí wàhálà ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ débi pé mùsùlùmí tí jẹ́ mùsùlùmí tí ń ẹ̀sìn rẹ̀ bó ti ọba àsìkárù sọ̀bá wà màsà àdúrà ni ẹ̀yìn ọlọ́run ọba ń bẹ́ ń bẹ́ ìsìkfàrù ń bẹ́ ń bẹ́ gbogbo ohun tá a mọ̀ sí tá a fi rójú rẹ̀ ọlọ́run ló ti kó sínú. tọ́ba tún di ìrọ̀lẹ́ lẹ́yìn magrib lẹ́yìn tó tẹ̀wọ̀n jù àti ní àsìkárù màsà èyí tá a mọ̀ sí ní ìrọ̀lẹ́ kọ́dà lórí ètò yìí náà àti ráhùn tó rà fún wa tá a ha fáwọn èèyàn kò sí nílẹ̀ mọ́ o ní ti ń bẹnu tíra ìṣúnú mùsùlùmí yẹn náà àdúrà tá a ṣe láàárọ̀ nígbà tá a bá ti ṣe sọ̀látù súbù ìtàn gbàrà láàṣì èyí tá a mọ̀ ṣe nírọ̀lẹ́ lẹ́yìn táwa ṣe sọ́láàtì magrebi tẹ́ gbára dó àrínú àwọn àfa àtàwọn sọ pé lẹ́yìn asiri kò burú ṣùgbọ́n àwọn àfa lẹ́yìn tó lékè jù ni pé ńgbà wọn ti ní màsá pé lẹ́yìn magrebi bí afa wa sheikh sọ́ọ̀lì al-Usaymi bí wọ́n ti sọ́nù àwọn tíra wọn àtàwọn ìbéèrè táwọn yẹn bí wọ́n. tàbá wo méjèèjì yìí àti ń jí lóru tẹ́lẹ̀ à ń ṣe nẹ́fìlà bó ṣe rákà méjì àti ṣe gbogbo ìgbà kódà Nabi sallallahu alaihi wasallam jẹ́ oyé wa pé iṣẹ́ tí fi lóore tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù òun náà ni àdùwámàhá wọlé ọkọl òun náà ni iṣẹ́ tá a dún nímọ́ tá à ń ṣe gbogbo ìgbà kódà kó jẹ́ pé iṣẹ́ yìí kódà kó jẹ́ pé iṣẹ́ kékeré ni. ó túmọ̀ pé kì í ṣe pàtàkì bá ṣe la wàhálà bọ́ra wa lọ́rùn tá a ṣe nẹ́fìlà ọgọ́rùn kan débi kọ́ ànílé kọ̀ntínú táàfi pàdé ọlọ́run ọba dẹ́dà eléyìí ni ìlànà anabi sallallahu alayhi wa sallam ọlọ́run wa kó anabi yunus jọ ó kó yọ torí pé tí wọ́n pè tẹ́lẹ̀ wọ́n wá ní ẹja fún alákòóyẹrẹ ní tí èkì ọlọ́run ọba tẹ́lẹ̀ tọ́lọ́ náà wá fi pé hẹ́n ìwọ lé ní à ọ̀sọ́nà fún ọ torí pé tẹ́lẹ̀ ọ̀mọ̀ wá bá a ṣe ní ọlọ́run mọ́ dẹ́n tí wọ́n tọ́ba wù wá ni ṣùgbọ́n tiẹ̀ òní sínú ẹni tá a gbà torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrántí wa ó tún ti ń pera rẹ̀ lọ́lọ́run ẹlòmíín náà kò sí ohun tí ò pera rẹ̀ wọ́n wá fún wa lápẹẹrẹ fìràhùn fìràhùn ọ̀tá ọlọ́run tẹ́kí ẹni tó tún pera rẹ̀ lọ́lọ́run kódà kò pera rẹ̀ lọ́lọ́run lásán ó ní òótọ́ Musa yìí pé wọ́n ní ọ̀lọ́lọ́run ṣùgbọ́n anna rabbukumul aala èmi lọ́lọ́run ọba tó ga jù pé wọ́n náà lọ́lọ́run wọ́n náà ọ̀dà mo ti gbọ́ ṣùgbọ́n mi lọ́lọ́run tó ga jù kò gbé rẹ̀ sípò tó yẹ kò fi rẹ̀ sípò ẹrú níjọ́ tọwọ́ tẹ̀hún náà tó dénú odò á ti mọ gbọ́tàn ẹ̀tì ẹ̀ náà nígbà tí ń lé Musa lọ pẹ̀lú àwọn ikọ̀ Musa tẹ̀kọ́ àwọn ikọ̀ Musa ń sọ fún pé a inna lamudrakun ọwọ́ ọmọ bà wọn ni Musa wá wẹ̀ ó ní kálá irọ́ kò sún tọ́jọ́ ó ní torí pé kí ni inna ma'iya rabbi sayadini torí pé ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi yóò sì tọ́ wa sọ́nẹ̀ bá a sì gbé gbà yóò sọ ọlọ́run ọkọ mi wọ́n ṣe. ó túmọ̀ kó wọn náà tí wọn náà bá dúró tọ́lọ́run mọ́wẹ́yìn mọ́wẹ́yìn ohun tí wọn náà wọ́n sọ ni pé inna ma'iya rabbi sayadini ọ̀nì àbáyọ ọlọ́run ọtọ mi sọ́nẹ̀ àbáyọ. nígbà odò tó di pé omi dé tómi gbé lọ́hùn ó ní amantu billadhi amana bihi bani israhil àbí la ilaha ló tiẹ̀ sọ níbẹ̀ náà ó ní òun gbọ́ lọ́wọ́ ọba táwọn ọmọ israẹli gbàgbọ́ òun náà gbàgbọ́ báyìí kí ọlọ́run ọba adẹ́dá wa sọ fún ọlọ́run ọba sọ fún ni pé a lè àn á nísìnyí ló tó lè mọ wíwé léyìí wọ́n kọ́ di asọ́ nǹkan bì wọ́n tẹ́ pé àtàpásòfin èmi ọlọ́run ní tẹ́lẹ̀ وكنت من المفسدين وأنت من المفسدين بكنا إنا أقول بلجة وكنت من المفسدين إنا لوا إنا أقول بلجة لوا kémi ọwọ́ abira mi kí wọ́n ní òbira rẹ̀ ṣé kí ẹsẹ̀ péjú àdánwò ìwọ náà ń pè ọlọ́wọ́n ọba nǹkan mi ló ń pè àwa ni ọlọ́wọ́n ọba ó ti bú àwọn tí bá mọ́ ṣe bẹ́ẹ̀ kódà kò sáfìjọ tí wọ́n ní tí ó bí ọ̀jẹ́ àfijọ àwọn tí wọ́n módogún pẹ̀lú ọba adẹ́dà lẹ́nu tó bá jẹ́ pé ń jọ àdánwò bá dé nìkan ní mọ́ ọbẹ̀ lọ́hùn kódà láwùjọ wa ẹlòmíì ìgbà tíyàwó rẹ̀ bá lóyún ní mọ́ kírun obìnrin mi náà ìgbà tó bá lóyún tí wọ́n sọ fún kọ́ ọmọ ọmọ òjókòó dáadáa ìgbà ní ọmọ kírun wípé àfa tọ èmi náà ti bẹ̀rẹ̀ ẹ̀rún nísìn ọ̀n tẹ́ra rẹ nì kódà bọ́lá ń bá sọ ọ láyọ̀ ohun tó lè jẹ́ ọ lóore kọ dẹ̀dá tí ó lóore ẹ̀dá dáadáa fún ọba tó da ni pé kó padà sípò ẹni tí ọmọ sí lọ́nbọ̀lẹ̀ tó bó ṣe yẹ tó ní mọ̀ sí ọlọ́run nípò bí ẹni tí ń tẹ ọlọ́run ọba ò sì lè tẹ ọlọ́run ara rẹ lọ́ntàn ipò báyìí lọ́pọ̀lọpọ̀ wà láwùjọ wa ọlọ́run wa ní ìròyìn irú àwọn tí bá mọ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ebẹ̀ òun tẹ́lẹ̀ síwájú kó tó dìgbà tádàn òde ọlọ́run ní wọ́n ju àwọn olùmọ̀rògún pẹ̀lú òun ọlọ́run ọba ni gẹ́gẹ́ ọlọ́run bá ti sọ fún ọ́nà lùkọ́ àní pé àwọn tá à ń sọ yìí ó ní ńgbà tí ìnira bá fọwọ́ kàn wọ́n wọn ò ní rẹ́lòmíì tí wọ́n ké pè bí ọ̀jẹ́ òun ọlọ́run ọba wọ́n sì pé òun ní kíkan ìgbọ́tọ́ bá ti di padà ó kúrò tán wọ́n padà sípò tí wọ́n wà tẹ́lẹ̀ ọlọ́run ní wọ isa masal insana duru àwọn tó jẹ́ àwọn èèyàn àwọn èèyàn lásán tí wọn ò nígbàgbọ́ nù wọn lọ́hùn nígbà tí nìyàbá fọwọ́ kàn wọ́n dá rabbahu muniban ilayhi wọ́n mọ̀ kí ọlọ́run ọba wọn lẹ́yìn tí ó sẹ́ sọ́dọ̀ rẹ̀ yẹn yẹn pẹ́tọ́ àríbi tá a gbé gbàgbá yìí ṣùgbọ́n wọ́n yìí dá àwọ̀lẹ̀ òun ní ìmọ̀tẹ̀ mínú ìgbà tọ́lọ̀ ń bá yí ìnira tó kẹwọn ìtọ́lọ̀ yìí sí dẹ̀ra fún wọn òní nẹ́sì àmàkánà yẹ́dùhú min wọ́n gbàgbé ẹni tí wọ́n ń pè nígbà tí nira kàn wọ́n yẹn wàjá alalilá àndáàdà wọ́n wàá mú orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba eléyìí pọ̀ láwùjọ wa torí pé gbàtà rà di ọ̀pọ̀lọpọ̀ àwa tá a lówó lọ́wọ́ àwa wà tá a bímọ tọ́lọ̀ fún lọ́mọ ìgbàgbọ́ la fi wá la fi bímọ ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ fi ń wò ọ̀pọ̀lọpọ̀ ní owó tán kọ́lá ni wọ́n dilẹ̀ kọ́mọ́ dilẹ̀ ẹlòmíín lọ́wọ́ ẹgbẹ́ ayé ẹlòmíì ń gbẹ́bọ ẹlòmíì ń gbéyàn yóò pé díẹ̀ ọkùnrin ò tó béèyàn bá jólówó báyìí wàhálà ni ṣé ọba tó fún ọ ní àsìkí sọlọ́hún ò lè sọ ni ọba tó fún ọ lọ́mọ sọlọ́hún ò lè dáàbò bò bákan náà wọn náà tó ní mímọ̀ tíntín nínú mọ̀ ní gbogbo ẹ̀dá ni ayé ń kí ọ wọ́n ń kí ọ sósì nítorí pé àwọn èèyàn ṣòro dojúkọ ọwá ti lọ gbàgbàkúgbà ìgbékùgbé ń bẹ lápò rẹ èyí tí ń bẹ lórí rẹ pé kò tó lè fèsì àwọn èèyàn pé tí wọn bá fẹ́ kọjú dà àwọn èèyàn tí wọn bá ti ń bá wọn sọ̀rọ̀ kẹrù ọmọ bà wọn à rántí pé Ọlọ́run ọba ló ní ìbẹ̀rù lọ́dọ̀ òun ló sì yẹ ká páyà rẹ̀ kódà òun ni mo lò ó fún wa nínú orin iṣẹ́ tí wọ́n fi dá wa wò wàlà nebulu wa nàkùn bí ṣe ìmìnà làkàwọf wàljú ìwọ̀n nẹ́kṣì mìnà àmìwálì wàlà ànfus wọ́n sàmàrọ́ ọ̀tí bí àdánwò náà bá tún ń dé àmọ́ wa pè eléyìí ni ó jẹ́ pé kí ìkíkúrò àdánwò lára wa kó ya kánkán kò ní jẹ́ pé àdánwò ó gbé wa lọ àbí tí wàá ba ẹ̀sìn wa jẹ́ so eléyìí ni ipò tó yẹ kí mùsùlùmí ọ wà síwájú kádánwò tó dé arọ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ká dúnímọ́ ìmọ̀ ọ̀pẹ ọba tó dá wa a rí i pé ó kéré gbáà láàárọ̀ àsìkò àrùtàárọ̀ ìtọ́jọ́gọ́rùn-ún kan níbi níbi ayákásí mẹ́wàá tójú bá ń kírun bó ti jẹ́ pé mi ìkánjú yẹn kò sóore ń bẹ̀ fún yẹn tìrọ̀lọ́ náà bẹ́ẹ̀ náà tá a bá ráyè ọlọ́run tiẹ̀ ní òun ti wá ní kí ọ̀sán àtòru kí wọ́n yàtọ̀ wọ́n tó bá jẹ́ pé gbogbo ọ̀sán rẹ mo bísí mo bísí náà ni o ò rí kí ju wákàtí márùn lọ tó bá dòru ọlọ́run ní wà lẹ́dí ìjà alàlẹ́ ìlà nàhárà ilfatan àwọn alá ní kí ọ̀sán àtòru kí wọ́n yàpá kọ́ mọ́ jọra fẹ́ni tó bá fẹ́ rántí èmi ọlọ́run ọ̀sán wa há fún ó lòru fi rántí èmi ọlọ́run ẹni tó bá jẹ́ pé ó fẹ́ rántí èmi ọlọ́run lóru òru há fún ẹ̀kọ́ tí bá ń ṣiṣẹ́ ọdẹ bí èèyàn bá fi ọlọ́dẹ sí ṣọ́ọ̀pù àbí ẹ fi sí kọ́ńplẹ̀sì kan wá sùn nígbà tẹ́ lọ ọbẹ̀ lórí ẹ̀kọ́ ah, eléyìí ọ̀sẹ̀ torí pé bí ọba tiẹ̀ sùn náà ojú alákàn fi ṣe kíni ní fi sọ́ọ́rí ní bí ṣe olóru iṣẹ́ tó o bá ń ṣe ọlọ́run ti gbé àwọn àkókò kalẹ̀ pé wọ́tọ̀ ṣe tó o bá ráyè lọ́sàn yọ àyè lẹ̀ lóru wọ́tọ̀ o bá ráyè lóru yọ àyè lẹ̀ lọ́sàn àmọ́ gbé síra wọn ni láti bẹ nínú ẹni tí ó bẹ nu adh-dhakirina Allaha kathiran wadh-dhakirat àwọn tí wọ́n ti ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti lóbìnrin ipò tó yẹ ká bẹ ní irun ọ̀ràn yẹn wa kò ní já bákan náà àwọn ọsẹ olóore kì í wá sí pé à ń ṣàdúà lẹ́nu nìkan á tún mọ ṣiṣẹ́ àdúà lọ́wọ́ àpẹẹrẹ irú eléyìí iná ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àfàwà Al-Bukhari tí wọ́n gbé jáde nínú tíra wọn a ti mọ gbọ́ ìtàn yìí a sì ní fàágùn wọn na ìtàn àwọn arákùnrin mẹ́ta tí wọ́n kó sínú òkúta nígbà tójò ń rọ̀ tó kúta dé mọ́ wọn. nígbà tó kúta dé mọ́ wọn kálukú wò pé kí lọ́ọ̀nì àbáyọ nítorí pé à ń kírun à ń gbàwé à ń ṣe gbogbo àwọn ìbàdá àtìyẹn ọtọ́ ku iṣẹ́ eré ó túmọ̀ pé kì í ṣe pé ìgbà tí àdánwò bá dé láàmú ọ̀sẹ̀ sàárà ẹnjẹ ọyẹ kọ dasa ara fún yọọ dasa ara fún ọba adéla ló ti dasa ara fún gbogbo wa kì í ṣe nìkan náà sẹmọtò ọmọ pé ẹ wàrà ní ọrà ẹ iyọ̀ ní ọlọgbẹ kíní kan kódà àwọn ọtọ kí o fàlìjànú ọtọ di ẹni tí múro pẹ̀lú ọba adéda nígbà tó ọba ti lẹ́kọ̀ọ́ bá a ṣe bẹ pẹ̀lú ọba tó dá wa síwájú kádẹ wò tó dé gbogbo wọn bá ti sọ fún ẹ lọmọ sí torí pọ ọfẹ kádẹ wò gbé ọ lọ látàrí báyìí ìgbà tó kùtà dé mọ wọn nínú ẹ̀kọ́ pé wọn ti ń bẹ nínú ẹni tí ń ṣe dáadáa àtàwọn ẹ̀rí tá a sì rí nínú Al-Qur'an àtàrí ìjà nẹ́bì pé iṣẹ́ dáadáa tá a bá ṣe pé ọlọ́run ọ̀pá wa láṣẹ pé ká ṣe báyìí àáfi ibẹ̀ lọ́hùn ọ̀sàbùrú mbẹ̀ ọ yàtọ̀ sí pẹ́ni tọ́ ọmọpo rẹ̀ wọ́n ló ń wò lẹ́ni rí ó lè jẹ́ ní ibú ìgbọ́lọ́hùn wọ́n làwọn àbókè wọ́n làwọn àbá àṣàlẹ̀ pé wọ́n láàyá rẹ̀ wọ́n làwọn bàbá rẹ̀ ó lè mọ wò ó pẹ́ni ọlọ́run ni lóòótọ́ ìwà rẹ̀ ṣùgbọ́n ọmọ kọ̀ọ̀kọ̀ rẹ̀ mélòó àwọn mélòó lẹ́yìn ẹ̀ téèyàn wò pé ní eré ni tí èsẹ̀ ni eré wájú ọba tó dà pàápàá jùlọ ọba tó dá wa ọfà àwọn orúkọ rẹ̀ lẹ̀ ọfà àwọn òròyìn rẹ̀ lẹ̀ fóun ní ká mọ fi pè wọn. kò sí rinlẹ̀ lọ́dọ̀ ànẹ́bí ọlọ́run pánẹ́bí ọlọ́run fi nǹkan mí pè ọlọ́run lẹ́yìn okọ rẹ̀ àtàwọn òròyìn rẹ̀ àtàwọn ọsẹ rẹ̀. bẹ́ẹ̀ làwọn sọ̀hábà àwọn tàwíláàtì bátìrì táwọn yẹn mọ́ sí pé ẹ̀ ń gọ̀ ọ̀sẹ̀ lẹ̀ báyìí gbogbo ẹ̀ pátákẹ́ bá lọ yẹ̀ wò ní fínífíní ẹ padà rí i pé àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ṣùgbọ́n sẹ́ẹ̀rí tá a ṣe ìnígbàgbọ́ wa nù ọlọ́run ọba nínú ànábì sallallahu alaihi wasallam ike ọlọ́run wọlá tẹ̀lá ànábì mi mọ́sà bí ya bùkátà mi wọlá pé ń yapa àṣẹ rẹ lérí pé ó ní ṣe báyìí mo ti ṣe ọlọ́run mọ́sà ṣe báyìí ni wọ́n pa sójú ogun tó wọlá kí wọn dáàbò bo ẹ̀sìn rẹ lọ́sàn-án lóru ọlọ́run náà mọ́sá dáàbò bo ara mi lọ́wọ́ àwọn kùfàr eléyìí ni ò sí fàǹfà ń bẹ̀ ṣùgbọ́n nípa akẹ́wẹ́yà pẹ̀tọ̀ ọlá agbá ọlá àwo tí ọba tiẹ̀ sí nǹkan tó fi yẹ kí mùsùlùmí ó jìnà sí ọsà ti mọ̀ pé ń dá ìfàǹfàálẹ̀ láàrin mùsùlùmí síra wọn pé àwọn àfáà kan ní àwọn kan lọ́dà ṣùgbọ́n kò sí àfáà tó sọ pé ká fi ó kọ́ bẹ lọ́hùn ká fi ròyìn rẹ̀ bẹ́ẹ̀ ká fi ìmánìwánú ànẹ́bì ká fi iṣẹ́ rẹ̀ wá ká fi bẹ lọ́hùn ọ̀sẹ́ni tó takò títà wá ní gbé yìí tàtàkó ń bẹ lórí ẹ̀ tẹnu wa kò sí ti ń bíjà láàrin mùsùlùmí síra wọn kílẹ̀tà ní gbẹ̀wùn jùlẹ̀ ká lo èyí tí ò sí àbùkù kankan níbẹ̀ tí ò sí fàǹfà lórí rẹ̀ takurin ẹ̀ tọ́tọ́ kámọ́rin ọ̀nà tí ó jẹ́ pé a ah, lọ́dọ̀ lágbájá kò ní já tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn níbẹ̀ kò ní já tẹ́wọ́ wọn tí ó mú àlàáfíà wá láàrin àwa tá à ń wa gan láàbámọ́ lò ká fìyí tí ọmọ bí ẹjọ́ lẹ̀ látàrí báyìí nígbà wọn kó sínú òkúta tí ọ̀sán ní àbáyọ gbogbo àná láti mọ gbọ́ ọ̀kẹ́ tóun jẹ́ ọmọ dáadáa sóbì rẹ̀ pé tóun bá ti oúnjẹ alẹ́ tóun bá ti fún mi wàrà òun mọ̀ pé òun ò ní jẹ ṣáájú òbí òun kódà ìyàwó òun ọmọ òun ò ní jẹ ṣáájú òbí òun òun wàá gbé oúnjẹ ni òun wàá gbé lọ́wọ́ kàtí ìyá òun sùn òun gbé lọ́wọ́ títí tilẹ̀ fi mọ̀ pé bí ìyá ọba jí kó mú ń bẹ̀ òun ò ní tì mú ń bẹ̀. ẹni ẹlẹ́ẹ̀kejì náà tí wọ́n pa àmánà sọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀dọ́ sọṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ohun tó ní tọ́ ẹ kó fún lówó ọ̀yà rẹ̀ ó fi ilẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹni yìí lọ lọ́dún àìmọye nígbà tí ó padà dé owó yìí ti di irú ó ti di gba ó ti di pé nǹkan ọ̀sìn tí ò níye tí ò ó ti di pé owó yìí ti dàbẹ́ ń gbó ó sì dé fún òun náà fi bẹ lọ́hùn sọ́gbà kó wọn dọ́dọ̀ rẹ olóbìnrin wa ni a kó wọn payọ ọlọ́run lákọ̀ọ́kọ́ lẹ̀ kí wọ́n padà yàtọ̀ òun wa ni a obìnrin wa ni a kó wọn dàkú kó wọn fún òun wa sílẹ̀ nítorí ìtìwọ́ ọlọ́run òun ọ̀dọ́dọ̀ rẹ mọ́ ọlọ́run tó wáyé pé torí ìtìẹ lòun fi ṣe dákù sánú àwọn bóńkálukú ṣe ń wí tiẹ̀ kúta sì ń sin díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ẹ̀yin náà ti mọ̀ tẹ́yà àti mọ̀ gbọ́ lọ́dọ̀ àwọn àfa onímọ̀ so látàrí báyìí òun ta ní bùkátà sí òun náà ni pé ká dún nímọ̀ ìjọsìn fún ọba adẹ́dà dáadáa síwájú kó tó di ìgbà tí àdánwò dé so eléyìí ni ipò tó yẹ kí á wà síwájú kí àdánwò tó dé. jazakumullahu khairan ọlọ́run kí ọba ní sàn olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore bákan náà yàrá nílá ìtàlá eléyìí ni Ramadan ní ẹlẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n tí a sì wà nínú rẹ̀ insha Allah wa bi qudratihi ìbéèrè tí a wá ti ṣe olùbánisọ̀rọ̀ wa ta lóhùn gangan ni àfi ṣe àkóló lòun náà ni al-i'tidā'u fi du'ā tí wọ́n mọ̀ bá wa yẹn jù lọ kí ọlọ́run kí ó ṣe é nírọ̀rùn so mẹ́tàdínlọ́gbọ̀n ní Ramadan dúró gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wá kọ́lọ́n kó san wálé san lórí. jazakumullahu khairan. alhamdulillah ní ìpadà sí àkórí tí ó jẹ́ pé òun náà pàtàkì lábẹ́ àdùá o èyí tá a pè ní al-i'tidā fi du'ā ìsàsejù àṣehàn àṣehàn ogun níbi àdúrà ṣíṣe eléyìí kódà síwájú kí àwọn tí ọmọ ṣe bẹ́ẹ̀ ò tó dé ńbẹ nínú àwọn nubuwaati anabi sallallahu alayhi wa sallam nígbà pé nubuwaati anabi òun náà ni nǹkan tá anabi prophesize pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá fi mọ anabi sallallahu alayhi wa sallam pé sọ àsọ́ọ̀lẹ̀ fún wọn tó sì jẹ́ pé ní ìbámu sí àyà tí ó ti wá náà al-Qur'an a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ud'u rabbakum tadarru'an wa khufiyatan ọlọ́run ọba ní ẹmọ ọlọ́run ọba yín yín lẹ́yìn rẹ̀ ní pẹ̀lú pẹ́pẹ́ ń àti ní ní jẹ́jẹ́. kò o dájúdájú ọlọ́run ọba yín kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá jẹ́ aláhọ̀kan àlà níbi òṣìṣẹ́ lábẹ́ eléyìí ni anabi sallallahu alayhi wa sallam náà anabi pè wá sàkíyèsí nípa pé báwo ni a sì mọ̀ sí àdúà gẹ́gẹ́ bá a ṣe rí nínú àwọn kan jùlọ anabi sallallahu alayhi wa sallam sọ fún ọ̀kan náà sọ̀hábà abdullahi ibn mugafal abdullahi ibn mugafal ọ̀rọ̀ tá anabi wá sọ fún òun náà wá ríru rẹ̀ ní fi ń rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yẹn a ah, kò yẹ kó o ṣe báyìí wọ́n ní ó rí ọmọ bíbí inú rẹ̀ kó sì wá ní dahud ọmọ yìí wá ń ṣàdúrà ọlọ́run jẹ́ wà àlìjẹ́nà ilé funfun náà àlìjẹ́nà àyè so bí kí yorùbá náà ọmọ sọ pé ọlọ́mọdé akúkú ná mọ́jà akúkú omi mọ́jà akúlé mọjà tójú orun bójú kú pé gbogbo ọ̀nà tí kúlé gbà wálé yẹn ti ara ẹ̀ ti dá òfin dùn áàdẹ́ lòun náà o. ṣùgbọ́n mọ̀jẹ̀ àtọ́jú orúbójú kú mọ̀jẹ̀ ara nìfẹsẹ̀ sí mọ̀jẹ̀ mọ̀jẹ̀ ó fi bọ̀ pa wá mọ̀jẹ̀ láti fi gbogbo nǹkan yá máa gbà ah, gbogbo nẹ̀tọ́lọ́wọ́n wa máa gbà pààyàn náà ló ti fẹ́ yẹ yìí so látàrí báyìí ọmọ yìí sábẹ̀rẹ̀ yìí sàdúrà bẹ́ẹ̀ Abdullahi ibn Mugafa ló wá ní ah wọ́n mọ̀ mí káì mọ̀ sí bẹ́ẹ̀ o òun ti ń ta yẹnu àlámbí àdúrà tó ń ṣe torí pé mi gbọ́ lọ́dọ̀ aṣáájú ẹ̀dá ẹ̀tọ́lọ́wọ́n bá rẹ̀ fún gbogbo ayé ànílùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé tọ́ba dìkẹyìn ayé àwọn èèyàn mọ̀ ṣàṣejù níbi àdúrà tọ́ba dìkẹyìn ayé àti níbi ìsìmọ́ra ọ̀sọ̀gbọ́n náà pé ìnáwó sàyẹ̀kúnù fi áàdì ilẹ̀ umma kí ànábì ní tọ́ba dìkẹyìn ayé yóò padà bẹ nínú àlẹ́ umma yìí àwọn kan tó pé wọ́n mọ̀ ṣàṣejù níbi ìmọ́ra àtọ̀húr ìtààmọ̀ sí àlùwàlá àti wàdùá àti níbi àdúrà ṣíṣe. káwọn kóra dó ń bi ti èyí tá a pè ní mọ́ra ìṣàṣejù ń bi ìmọ́ra eléyìí ni pé ń bi àlùwàlá báyọ̀ omi tí wọ́n lò àbí wọ́n fẹ́ wẹ̀ jánábà so àṣejù wọ́n ṣe àṣejù ń bẹ̀ wà wá ní òtí wọn rí ọ̀pọ̀lọpọ̀ eléyìí nígbà tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀mí fẹ́ fọ apá ọ̀fẹ́ ilé fọ́ dé èjìká tẹ́lẹ̀mí bá bẹ̀rẹ̀ àlùwàlá títí tí wọ́n fi kírun tán kò ní parí àlùwàlá rẹ̀ so eléyìí kò sínú sunna nabi sallallahu alayhi wa sallam so abọ́dọ̀ gbìyànjú kárí pé à ń kóra dúró níbi òfin ọlọ́run ọba àti ìlànà ẹ̀ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé ń bẹ̀lọ̀ ní àbáyọ bọ́n bá sì ní sinilẹ́ àṣẹ nǹkan làásì ṣe àìṣe bó bá ti wù ni. látàrí báyìí àáfàá yìí wá sọ bẹ́ẹ̀ fọmọ rẹ̀ pé àti níbi àdúrà ṣíṣe àwọn èèyàn mọ̀ tayọ ẹnu àlà ọmọ náà sì gbọ́ afáwa alukurtubi lédè àlàyé lórí pé inna Allaha la yuhibbul mu'tadin tí ọba tiẹ̀ sí nǹkan kan tẹ̀yìn òfin ní tó fi jẹ́ pé yàrá wò pé bàbá ṣe wùmí ní sàdúà gbólóhùn kí ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ olùtayé ẹnu àlà ó tó jáàyàn lọ́wọ́ kúrò níbi kéèyàn ọmọ ṣe bó ṣe wù ú nígbà tó bá fẹ́ pe ọba adẹ́dà tó fẹ́ sàdúà ó tún pé tún mọ̀ àlètìdá òfin dùá yìí ìtayẹnu àlà níbi àdúrà ṣíṣe wọn ní ewu ńláńlá ni o àti àjàgà ló sì jẹ́ ń gbogbo ẹni tó bá lóun ń bẹ lọ́hùn tí ń ṣàdúrà tí bá ń kọjá inú àlà ń bẹ ọwọ́ ni a pín sọ́nà méjì látàn torí pé a ti sọ fún wa pé àdúrà ṣíṣe náà pín sọ́nà méjì alẹ́ ìta ń pè ní dùá o àlè ìbáàdà àti ilé ìtàn pè ní dùá o àlè mas'ala ọwọ́ lọ́nà méjèèjì ń gbẹ́ gbogbo àwọn àyàtà kàńpà àdúrà yìí ó ní í ṣe pẹ̀lú rẹ̀ àdúrà méjèèjì wọ́n ní túmọ̀ pé gbogbo ẹ̀ pátá náà ló ní ọ̀nà tí yẹn fi ṣàṣejù ńbẹ̀. alákọ̀ọ́kọ́ níbi duawu lè ìbádà pé a fẹ́ sẹ́yìn fọ́lọ́hún pé à ń yin ọlọ́run ọba ṣàpé subhanallah ẹ̀yìn ní fọ́lọ́hún alhamdulillah láhọ́lọ́ ọ̀làkúwà tàbúgbà àwọn eléyìí kò sí pé ọlọ́run fún mi lówó fún mi lọ́mọ ńbẹ̀ ìjọsìn ti ẹ̀yìn iná làwọn eléyìí. ọ̀nà tẹ́yìn òun náà ni pé alákọ̀ọ́kọ́ ni pé àyìnyà àbúdàhù bímọ àlàmì yẹsùrà òun tọ́wọ́ lọ́wọ́ òsè ló fi pé ká fi sìn un ká mọ wá fi sìn. tó pé gbogbo tí ń jẹjọ sí pátápátá lò áwù lòun náà òun tọ́lọ̀ wọ̀ wá sọ pé ọ̀nà báyẹn ẹgbà fi sìn mí ká mọ wá fi sìn. alákọ̀ọ́kọ́ àrìpá ti sọ fúnra wa pé àyè fi ìlù jìtá mùsùlùmí èéfi jọ́sìn fọlọ́hún súnà àwọn tó ya kìfìrí láyà nẹ́bí Musa ni kódà ìsápẹ́ tóun náà fẹ́ jọrú rẹ̀ a rí i pé àwọn àyà tiwa tó ní afamini asal hadith tajabun wa tadhakun wala tabukun wa antum samidun kálọ̀ wò tafsir àwọn àyà yìí àti ti sọ fún ọ pé ma kana salatuhum indal bayt illa muka'an wa tasdiya ijó àtàtẹ́wọ́ àwọn tó jáwọn kìfìrí àná ni wọ́n mọ́ fi ṣèjọsìn lára kàábà pé kò sínú ìlànà ti mùsùlùmí láàfin bí wá pé tala ṣáájú wa níbẹ̀ bóyá yálà nínú ànábì ọlọ́run ni àbáwọn sọ̀hábà àbáwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin àbáwọn fukọ̀ àùsábọ̀à àbáwọn alimul medina àtàwọn míì náà wọn àfàwọ̀ àtọ́jú ṣáájú sèmá málìkì ni sèmá musáfìí ni sàmàdì bùnú ambal ni sábò ànífà ni olùfijó sin lọ́hùn olùfilù àti jìtá sin lọ́hùn olùfifèrè nínú àwọn tó ṣáájú wa a rí i pé tá a bá ti mọ̀ àwọn tó jẹ́ bàbá ti wà nínú ẹ̀sìn tẹ́nìkan ò lè múrù wọn wá fún wa ọwọ́ inú tayẹnu àlà ní ká mọ̀ ṣèjọ́sìn fọ́lọ́hún pẹ̀lú nǹkan tọ́lọ́hún òfin ká fi sin òun so wọn náà mọ owó gbọ àwọn ọ̀nà tó bá jẹ́ tó ń gbà sí lọ́hùn pé sọ́lọ́ ní kò sí báyìí ìtayẹnu àlà lélẹ́yìí kọ̀ wá túmọ̀ pé ẹ bí mo ṣe mo ṣe bọ́lọ́hún ọ̀bá nígbà ni èèyàn fara nagi ẹ̀sìn táwọn tó sì jọ́sìn fọlọ́ ń bó ṣe tọ́ bó ṣe yẹ ní èèyàn ní ni ọlọ́mọdé aṣọ àti láyà tàlkìyàmà. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí ni an yusni alayhi bima lam yusni ala nafsihi wala adna fi òun náà ni ká mọ yin ọlọ́wọ́n ọba pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́n ọba òfin yin ara rẹ̀ a ti sọ ọ̀rọ̀ lórí eléyìí náà káàkiri mọ fún ọlọ́run lóko tó wù wá ká mọ fún lókì tó wù wá ká mọ ròyìn rẹ̀ bá a ṣe fẹ́ ìwọlélẹ yìí nínú òfin ẹ̀sìn Ọlọ́run lẹ́yìn orúkọ tọlọ ń bá pera rẹ̀ lẹ́yìn ìròyìn tó bá fúnra rẹ̀ àìfi nǹkan kan mí ìròyìn Ọlọ́run bákan náà ìròyìn tó bá sì fúnra rẹ̀ àní mọ lọ ká mọ tu bá mi bẹ́ẹ̀ bí àpẹẹrẹ àwọn Ọlọ́run ní òun lọ́wọ́ àwọn Ọlọ́run ọbọ lọ́wọ́ wọn ní agbára ni ó ti sọ̀rọ̀ ibi tó ti lágbára tí kò fẹ́ proof agbára lọ́tọ̀ ó ní inna Allaha huwa razzaqu dhul quwwatil matin ibi tó fẹ́ sọ̀rọ̀ ọwọ́ ọ sọ̀rọ̀ kóun lọ́wọ́ lọ́tọ̀ ni. ó ní wa ma qaddaru Allaha haqqa qadrihi wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamah wa samawatu matwiyatun bi yaminihi subhanahu wa ta'ala amma yushrikun. bí tọ́ba ti ní òun lọ́wọ́ apọ̀ lọ́wọ́ náà ni ni pé ọ̀wájú ìyọwọ́ ti ọjọ́ tẹnikẹ́ni láfi ní gbogbo àwọn tó mùsùlùmí tá a jẹ́ pèdèpèdè akéwì jẹ́ ni àbí sọ̀rọ̀sọ̀rọ̀ lajẹ́ ni bẹ́ẹ̀ wà fáà náà ni wọ́tọ́ ọmọ sẹ́mùsì tọ́kẹ̀ máa dáálé ọmọ kí ọlọ́run alápá kíní kí àìjúwe kápá ọlọ́run ọba ṣe rí torí pé òórí apá rẹ̀ ọlọ́run lòun lọ́wọ́ ni ọkùnrin àdó níbi pé ọlọ́run lòun lọ́wọ́ níbi tọ́kẹ̀ ti júwe pé ọwọ́ tòun ọlọ́run ọba òun èé ṣe ọba tí mọ́ di ọwọ́ rẹ̀ ọba tí mọ́ ọlọ́rẹ̀ lòun ọlọ́run ọba òníyẹ́dùn lọ́ọ́ mabsutotani yunfiku kayfa yasha ìgbà táwọn kìbìrín sọ pé ọlọ́run ọba yín yìí ọba ahun ni ọba tó diwọ́ ni ọlọ́run wa ń fún wọn lẹ́sìn ìwà mọ̀ yin ọlọ́run pẹ̀lú nǹkan tí ò fi pera ẹ̀ bẹ́ẹ̀ inú àdúrà so eléyìí ìwọ ni o nínú àwọn ọrú bẹ́ẹ̀ òun ni pé àwa tá a jẹ́ lọ́mọ kéwú wọn náà tú àwọn ohun tó kó sílé àwa bàbá àfà ẹ dákun ẹjẹ àtọ àwọn ohun tá a kó sílé torí pé òǹkàlùkù wa ń gbìyànjú ẹ̀yin náà ń gbìyànjú àwọn náà ń gbìyànjú ọlọ́mọdé àṣàṣe ṣòfò mọ́jẹ́ àṣàṣe ṣọ́ọ̀tì gbogbo àwọn ahamusa kọ́kù yìí sanabi ló mú wá fún wa sọ̀hábà wo lọ́kà àwọn máàmù mẹ́rẹ̀ẹ̀rin àbáwọn yìí sẹ́ni ọlọ́run àbáwọn mọ́kọ ọlọ́run ahamusa àwa pé àwọn orúkọ ọlọ́run kan la papọ̀ síbẹ̀ ìbẹ̀rẹ̀ wọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan la mú àwa bẹ́ẹ̀ náà mú bẹ̀rẹ̀ àwọn orúkọ ọlọ́run kọ̀ọ̀kan bẹ́ẹ̀ làwọn náà mú bẹ́ẹ̀ làwọn máàmù A kọ́mọ̀jọ pé sùn lọ́fẹ́ jẹ wá lógún yìí o ẹ dákun ẹ ara wa. àbáwọn orúkọ ọlọ́run yẹn tá a bá lò báwọn ànẹ́bí ọlọ́run sí lọ àtàwọn sọ̀hábà àtàwọn àhímà tó ṣáájú sọ́lọ́run nù wọ́n jẹ́ bẹ́ẹ̀ lọ àwọn aṣáájú wa náà nínú ẹ̀sìn o. àwọn àlálù tí wọn náà ń wí orúkọ a gbọ́dọ̀ fi nǹkan kan tọ́lọ́run ò fi yinra rẹ̀ a fi yin ọlọ́run nǹkan tí ò fi pera rẹ̀ ká fi pè é ní abala duawu al-ibada táwa pé à ń yin ọlọ́run ọba ni. bákan náà níbi orígun kejì tá a pè ní duawu al-mas'ala àdúrà pa fẹ́ béèrè nǹkan nínú àwọn àṣejù tí ń bẹ́ńbẹ́ tọ́jọ́ pé ìmọ̀ ọba àdúrà ẹni jẹ́ òsì níjẹ̀yàn lẹ́sàn-án alákọ̀ọ́kọ́ ń ni aljaharul kasiru wasiya ariki wala tajhar bi solatika ud'u rabbakum tadarruhan wa khufyatan wa dunal jahri minal qawl ọlọ́run tiẹ̀ tún la amọ́lẹ̀ mbẹ́. inú àṣejù ni ká mọ́ pariwo táwa ń ṣàdúrà. kódà àwọn onímọ̀jú oyé wa débi pé tí ọba sí ń tọ́sẹlẹ̀ pé à ń kíkì yáàmù lẹ́ẹ̀lì tá a mọ́ kí gan. wọ́n lẹ́yìn ìgbà tá a bá ti ṣe ìkọ́mọ̀ tán lóru gan. kọ̀lẹ́tọ̀ kọjá pé kìrá àwa ọmọ dí àwọn tí èsè mùsùlùmí lọ́wọ́ nígbà tá a bá ń ṣe pé ẹni tó lè dìrún àmọ́ kakùránì fatabata láàrin òru débi pé gbogbo àwọn ará àdúgbò mọ̀ pé wọ́n ń ṣe kìyàmù lẹ́yìn wọ́n ní kò bá mu ìmọ̀ pé ẹjọ́ ìṣètẹ́ni ká mọ̀mọ́ ọ̀dá wọ́n nígbà ẹ ti ṣe kí tẹ́jọ́ mẹnu mọ́sáàsì yẹn ẹ rí díùsì ẹ̀ tí ò ní ju ojú ẹ̀yìn tẹ́jọ́ mẹnu mọ́síjì lọ ìtọ́ lẹ́tọ́ jù nínú ẹ̀sìn. káwá ṣe wàá pé àwa táwa náà ń ṣe ìjọsìn ọkùnrin àtobìnrin tí èsì ti kìí sọ wọn àtọkọ rẹ̀ kó àwa bẹ̀rẹ̀ ariwo gèè àjò tí ó su wa àkóbá ọmọdún agó ọmọdún eléyìí ò sínú ìlànà ara àṣejù níbi àdúrà lélẹ̀ ìmọ̀ pariwo gèè níbi àdúrà. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àyìnyẹ́dì òótọ́ liban màṣúyàtà òun náà ni kéèyàn ọmọ ṣàdúrà láti mọ fi wá nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ àbí lórí àti wárìn lọ́wọ́ láti mọ̀ rí nǹkan ẹ̀sẹ̀ sí eléyìí nǹkan tó fẹ́ gbàyàwó ń yàwó ọwọ́ ń ka alukur'an wọn làwọn yọ àyà kẹ fún ọlọ́run sa mahaba ọ̀n sa muhiba ògùnfẹ́ àyà alukur'an náà lọ́wọ́ apọ̀ hàn èso yọ fún ọ ní tọ́sọ́nà àyà alukur'an ló pọ̀ fà ó pé tó o bá ti fà á ń yàwó yóò dì tiẹ̀ yóò kó wálé rẹ̀ ara àkọjá ẹnu àlà níbi àdúrà torí pé èèwọ̀ sínú ẹ lọ fẹ́ ṣe. àbẹ́ni tí ń jalè tí wọ́n fún ládùúrà pé mọ káyà báyìí n ò ní rí ọ tọ́ba ti gbé nǹkan ìkọjá ẹnu àlà níbi àdúrà lélẹ́yìí gbogbo tọ́ba ti jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ tó wa ń ka ó ọlọ́run ọba àbọ̀ ń ka àlùkùránì wa lọ ń bẹ lóhùn bó o ṣe ń bẹ yẹn ọlọ́run gẹ́ bínú sí ọ ọ òkè òun fìrì òun fìrì lóúnjẹ tọ́lọ́run ọba gba ọmú tọ́lọ̀ ń bá gba ọmú òní lè bọ̀ o torí pọ́lọ̀ ọmọ ọdẹ alábòsílẹ̀ kẹ́ títí tí òfin gba ọmú tí òní lè bọ̀ ni. ká jáwọ́ ń bi eléyìí tí ó kọ́ ọlọ́run náà wọ́n sì á ká láǹsì à ń kà tó ń fi ṣe nǹkan yìí. ọlọ́run ọba ń de ọ́ lẹ́kẹ́ iná ni o ìtayẹ inú àlàsílẹ̀ lẹ́yìn àyè bẹ lọ́run lórí nǹkan ẹ̀ṣẹ̀ kódà nẹ́bi ni ọlọ́run ọmọ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín lókun bẹ́ẹ̀ ń ka àlùkùránì ni ń ka àsìkárù kẹ́ńtọ́ ajẹ́ pé lórí nǹkan ẹ̀sẹ̀ ni wọ́n á rí nǹkan o ti mọ̀ pé kì í ṣe pọ́lọ́run ń gbàdúrà òun o òṣùwọ̀n ọ̀yà tó wọ́n jẹ ní kún kẹ́kẹ́ ọlọ́run dẹ́lẹ́kẹ́ iná rẹ. rẹ̀ ọlọ́run mọ̀jẹ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa mọ̀jẹ̀ kí a kò ìyá ọba adẹ́dà ẹlẹ́ẹ̀kẹta nínú ìran ìtìdá ìsàṣejù níbi àdúrà ṣíṣe òun náà ni ká mọ ọbẹ̀ lọ́wọ́n ọba òun ọ̀wọ́ ìrọ̀hù ká máa pe nǹkan mí pọ̀mọ́lọ̀ tàbí ká dùn àtàǹsì kẹ́bọ̀ ọbẹ̀ nù rẹ̀ eléyìí náà ọgbàjúmọ̀ tó pọ̀ láwùjọ wa ọlọ́run sì ti ń bá wa dínkù gbogbo wa náà ń pátá ń bẹ ní kéékèèké àbánilọ́lé kí wà ń ṣe kínní tàbí pé àwọn àdúrà tó ọmọ ṣe ká lọ́wọ́ wa pé táwọn yorùbá ka yà á sí tán tọ́wọ́ ka alukur'an kó lè jẹ́ pé kèsì bí anabi ṣe ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ń lò táwọn ibi ní ẹ̀mọ́ ní hútùbà yà á sí tí a mọ̀ sí àjíbúlí yàrá ó kà yá ìlú nígbà tó pé yà Allah oníbẹ̀rẹ̀ subhana munafis an kulli madiyun subhana al-mulis li kulli masjun ọ̀ka ogun àwọn tó jẹ́ bíi àwọn nílẹ̀tọ̀ ọ̀wá lu ẹbọ pọ̀ mọ́ ìjọsìn tọ́lọ̀ sọ fún àníbi kọ́tọ́ ọba ti ṣẹbọ pẹ̀lú mi gbogbo ìjọsìn rẹ̀ ó bàjẹ́ ọ̀wá wọra ọ̀kà yá ìlú dámi lóhùn àti màláìkà báyìí tó bá jẹ́ pé fi ìṣẹbọ sọ́lọ̀ ìmọ̀rògún pẹ̀lú ọlọ́run fáwọn tí wọ́n mu only Michael only Gabriel sọ pé ìlànà ẹ̀ta àwọn kẹni àwọn kan ń ṣèràwọ̀ lánàá ṣùgbọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò síbi tá anabi ti fẹ́ ṣàdúrà tọ́wá ni yá jibirilu yá mikailu anabi yà sọ ní pé allahumma rabba jibiril wa mikail mo pè wọ́n lóhùn ọba ọba tí ó dá jibiril ọba tó dá mikail ṣùgbọ́n pé báyà sàábì kan àbá anabi sallallahu alayhi wa sallam àbáwọn máàmù tó ṣáájú kó a sọ pé yá jabara yá ilu yá mikailu kò sí lákọọ́lẹ̀ kan ìgbà ṣètọ́ ni ráyè wọlé sọ́pọ̀lọpọ̀ lára làwọn eléyìí di tọrọ ń fọkálé àwa àdìpé gbogbo sura alukurani kọ̀ọ̀kan wá pé utuba kí lélẹ́yìí ọ̀wá ní wo utuba tí wọ́n láwọn kọ fún un nì kọ́ ọmọ rí okò àlìjànú ńbẹ̀ àbókò èṣù ńbẹ̀ wọ́pọ̀ kan rọ̀ wá níyà wọ́pọ̀ kan làlìjànú rẹ̀ pé àwọn nì tí wọ́n bá ti pè wọ́n àwọn ní ọlọ́bí àbùkátà yọ́n wá pé àjíbúlí dámi lóhùn ọlọ́run ọba làákùn tí eléyìí bá ń bẹ́ẹ̀ àdúrà ẹni ara eléyìí ni ọba ba ìkọjá ẹnu àlámbì àdúrà tó sì jẹ́ pé ìyẹn ti ń múrun pẹ̀lú ọlọ́ ìsìlámù yẹn bàjẹ́ gbogbo àtàjọ ọmọ kéwú bíi irú wa tẹkùn tá a fi ń sàfà lélẹ́yìí òun tá ń kà fáwọn èèyàn lélẹ́yìí ẹ dákun ẹ jẹ́ ká lè bá aṣọ rire torí pé kò ní da ká sì gbìyànjú kún òwà lẹ́nu rí láyé kọ́ádàlì kíámà ká bára wa nípò ẹni yẹpẹrẹ káyọ̀ máa wò pé àfa ibẹ̀ sílẹ̀ ń sàdúrà ni wọn pe àṣìṣù là ń pè láyé ọlọ́mọ sì tiẹ̀ bẹ́ẹ̀ mọ́sẹ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀. bákan náà lára arú rẹ̀ láwùjọ àásẹ̀sẹ̀ ńlá nkankan ká tó ka alukur'an eléyìí sara rẹ̀ kí a fẹ́ sàdúà yọ wá dàbí ká bá ń lo àfọ̀sẹ́fọ́ bá dẹ́dà eléyìí ara ẹ bọ́ ni àyè sì kó nkankan jọ ká wá sọ pé òun là ń sàdúà lé lórí kó bá yàgbẹ́ alọ sàdúà nídìí igi àbálọ sàdúà nídìí òkúta àbídìí kí òun yóò àìsè bẹ́ẹ̀ eléyìí ni ìrànlẹ́ kẹta tó jẹ́ pé ẹ bọ́ pọ́nbélé ni tẹ́kùn làbálà fẹ́ mú eléyìí ọ̀pọ̀ láwùjọ wa torí pé inú tánàbí òun fi lé wa lọ́wọ́ ni ká máa sọ pé ìyá gìyà salimustagizin agisini ọba tí wọn gba gbogbo ẹni tí bá ń wá ìgbàlagbà míì ṣùgbọ́n láwùjọ lónìí àwọn àáfàá yín ẹ ti sọ wọ́n di ẹni tá a mọ̀ pé lẹ́yìn ọlọ́run ànábì òun ni ká máa sọ pé yá gìyà salimustagizin agisini wọ́n ní yá sẹ́wò lágbájá gáúsùlù wàrà gisini bí gẹ́síkà fálímù náà tẹ́ńfìlì kàrá oníwọ̀ lágbájá olùgbà gbogbo ayé gbanigbani gbà mí torí bùkátà tó bá mi kò jẹ́ ń lè sùn ó ti gbóòórùn lójú mi tí ọba sì sí ìwọ ìlérọ́ ní àbáyọ ohun tó yẹ ká sọ fọba adẹ́dà là ń sọ fún yẹn àbí wàyà máa ń gàdá fi sídà tí wọ́n kà hábàtì fanadi alàjẹ ìlànà ṣe ìtọ̀rí kọ́tì ìwọ tí àdánwò bá dẹ̀wọ̀n bẹ́ẹ̀ nínú pínpín pé ẹ sá pé Abdul Qadir ẹ bọ́ lélẹ́yìí ìrun rẹ̀ bàjẹ́ àwọ̀ rẹ̀ bàjẹ́ sàkà rẹ̀ bàjẹ́ tí ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ kájọ wòye sí fanabi ló ẹ pè mí sáwọn sọ̀hábà kẹ́ni wọ́n pera wọn bẹ́ẹ̀ àbí ká tiẹ̀ àwọn tá à ń pè lẹ́mìí a rí láwọn okọ̀ oríṣiríṣi tá a rọ pé àwọn eléyìí àwọn kan lè kàn ó ní iye tí wọ́n jẹ́ àwọn kan ní àwòtáàdù àwọn kan ní kútùbù àwọn kan ní kíní kẹtọ́ pàwọ̀ yìí là ń pè kí ni wàá ní ìyàtọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní nkẹ́kẹ́ wọlé kẹta wọn náà ń pè nǹkan yìí Islam bùn tèmi yà pàdé kan nínú àwọn yahudu àti ní wọ́n wá ní kí ló fi yàtọ̀ báwọn bá ń pe pẹ́kùn làwọn ń dojú àdúrà kọ ń bẹ́nu iná táwọn náà ń pè bádáwí àwọn ti ń pè amadu rufai náà ń bẹ̀ ṣé wàá ní à àwọn nìní wọn ọmọ ohun tí wọ́n ń ṣe ànẹ́bí ò fún wa nílànà yẹn ló fi jẹ́ pé à ń pera wa ni ẹ̀jẹ̀ àjọ wò ó ǹjẹ́ wọ́n fún wa nílànà yẹn. ẹ̀sìn náà la fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀kàn déédéé kóun fẹ́ ṣe bẹ́ẹ̀ àìyé ni kọ́lọ́n kó fi yé wa kọ́sàlékù àgbáyé fẹ́ nìkọ̀ọ̀kan wa ká pọ́lọ́n báyìí pọ́lọ́n báyìí àwọn eléyìí ó tó kó fi wá lọ́kàn balẹ̀ pé kọ́lá yóò kátà ọ̀bá tì bí yá á gbẹ̀sẹ̀ pa pé ọlọ́run ṣùgbọ́n àwọn eléyìí tá à ń pè yìí kò sí àdíìsì kan tó sọ pé ẹ̀sìn báyìí tó bá ti pèsè òlágbájá lọ́gbà ńbẹ̀ tó bá pàfà lágbájá lọ́gbà ńbẹ̀ bí ọ̀jẹ́ pé èèyàn bá sọ̀tì bọ́ ńbẹ̀ ọlọ́mọdé wa bí ká sọ kọ́kọ́ lọ́wọ́ sọ wádà nẹ́bí ọlọ́run àbí ká àbí ká lọ jókòó àdúrà pé mo fẹ́ rí màláìkà gbogbo eléyìí ní ń bẹ lọ́dọ̀ àwọn tó jẹ́ bí àwọn kéwọ́ tó wá fẹ́ rí màláìkà àwọn tó sàní àbí pé kì í tiẹ̀ mọ́ jẹun mọ́ kì í mọ́ mu mọ́ ó di màláìkà ni àbí kéèyàn ọmọ béèrè pé ọlọ́run gàgá rẹ̀ kọ̀kọ̀ rẹ̀ ọlọ́run sin fún mi pé kéèyàn ọmọ sàdúrà pé òun bí kéèyàn kó òun fẹ́ wẹjú òun fẹ́ mọ rí gbogbo tó jẹ́ kọ̀kọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ àwọn sọ̀hábà kí n ò ṣe bẹ́ẹ̀ ká pé kọ̀kọ̀ àdúrà tó bá ti jókòó báyìí ọmọ rí gbogbo nǹkan tí ń lọ ìrọ̀ àwọn tọ́lọ́run ṣe é fún ó ṣe é fún wọn lẹ́bùn ni àyíkẹ́ lọ jókòó rẹ̀ ara arú àwọn ọ̀tá yẹnu àlà níbi àdúrà lélẹ̀ yìí béèrè ohun tọ́tọ́ sẹ̀dá ìtọ́ba tọ́ sí ọ léènì tọ́lọ́n fẹ́ fún ọ ọlọ́run ọba dẹ́dẹ́ ó fún ọ níparí ẹ bá kókó wa ṣe rí òun náà ni pé àyímọ́ sí pẹ̀lú mùsùlùmí ẹgbẹ́ ara ẹni mùmíní gẹ́gẹ́ bí ọ̀kan náà wọn afáwa Sa'id ibn Jubair nígbà tí wọ́n ń sàlàyé àyà pé inna Allah la yuhibbul mu'tadin wọ́n ní al-mu'tadin lẹ́ńtọ́jẹ́ pé ń ṣépè láwọn mùmíní ẹ á mọ̀ pé gbogbo ẹni tó bá jẹ́ alásàsí àfa àti mọ́ lérí nẹ́ńkàlí kò lè bọ́ níbi eléyìí torí pé wọ́n ní lágbájá wá sí máàmù àmúwọ̀ ní máàmù ó sì mọ ọ̀sàsí gbogbo nǹkan ọba níláyé láwọn ṣèṣù tí ń bẹ lọ́rẹ̀ lọ́nsàsí so ó ti inú ti ń tayọ náà àlálọ́ wa lórí pé lágbájá la fẹ́ ní máàmù àfẹ́ lágbájá ní ìmáàmù lágbájá wọn fẹ́ràn wọn ò fẹ́ràn lágbájá ẹ wàá kó bodò ayín ọmọ sàdúrà lù ú bí pé kèfèrí ni eléyìí ìtayẹnu àlà níbi àdúrà ni kódà ìmáàmù ahmad nínú àdúrà wọn wọn ni wọn mọ sọ tó bá wà ní forí kanlẹ̀ pé ìwọ ọlọ́run gbogbo ẹni tó bá wà nínú àlèhùmà yìí jẹ́ pé lórí àánú lọ wà tí wàá rò pé lórí òdodo lòún wà ọlọ́run bá wọn dáhùn náà padà sórí òdodo àwa náà ń fàsìkò yìí sọ bẹ́ẹ̀ gbogbo wa pátá ọlọ́run da ogun wa padà sórí òdodo torí pé tá a bá rí bó ṣe yẹ kárí àdúrà wọ́n gbà ìsìláàmù ò ní lọ síwájú àlàáfíà ó sì jọba láàrin àwùjọ wa ṣùkà gbìyànjú ìwọ̀nba tá a lè sọ níbi àwọn ọ̀tá ẹnu àlàní torí pé nìkan náà àyè tó gbàyè ń tabala fẹ́ gbọ̀n yẹbẹyẹbẹ ọlọ́run kọ́sọ́ àmì ẹnìkọ̀ọ̀kan wa àtẹ̀mí àtẹ̀yìn já bẹ nínú ẹni tó dúró déédéé lẹ́nu bí ẹnu àlá ọlọ́run níbi àdúrà ṣíṣe ọlọ́run kò sì gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa àfàsìkò yí afọláàrẹ ògùn rẹ̀ ògùn ọlọ́run ọba àtọ́láàrẹ àtagbára rẹ̀ àfi bẹ́ẹ̀ òun lọ́ba tó sọ àdánwò kalẹ̀ kọ́mọ́sà fi ìdùnnú lo ìgbésí ayé wa Islam kọ́lọ́n kó sì fi sí wa ní nọ̀kẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. jazakumullahu khairan fún àǹfààní àwọn tí a bá ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè nígbà tí a ti wà lórí ètò zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one náà ẹ ti wà pẹ̀lú wa o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah wa barakatu. salaamaleykum. aleykum salaam. an ta yín lówó. ẹ bọ́ ètò. naam. dáwọ́dọ̀ ọlá yìí ló ń dọ̀ ọ̀la jù mí. naam. Hello. Àǹdáyé lóhùn. Ó lè dojú òpó ló ti Ẹ ti wà pẹ̀lú wa. Sàlámù aleykum. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yín bí tẹ́tí ń pè. Ah, Mùdásí láti Sáké. Náà mi bẹ̀rẹ̀ yín. Ìbéèrè mi ni pé ìjọ tọ́kì ọmọ pé wàhálà Muhammad. A ti ṣàlàyé rẹ̀ àwọn tá a lè sọ ní ìtọ́lẹ́tọ̀ òun ká sọ pé Ọlọ́run wọlá ìtẹ̀lé ànẹ́bì tí ń tẹ̀lé ànẹ́bì súnà rẹ̀ tí ń ṣe. torí pé àdìsí tó ń gbára ẹ tó ń fi sọ pé ọlọ́run wọlé ànẹ́bì ọlọ́run wọlé akínní kan wọn náà ànẹ́bì sọ pé tawassalu bi jaa'i fa inna jaa'i indallahi azim àdìsí eléyìí fabricated wọn parọ́ rẹ̀ mọ́ ànẹ́bì sallallahu alayhi wa sallam ni so kò lẹ́tọ̀ bó ṣe jẹ́nu. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam. ọlọ́run dọ̀kọ̀ wa. orúkọ yín mi tẹ́ fún pé. naam eh, zulkifli láti ṣáájú. naam ìbéèrè yín. naam ìbéèrè mi ni pé uh, ó ṣẹlẹ̀ pé àwọn fẹ́ jiyàn lánàá mo máa ń sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ ó ní àwọn aṣọ tí èyí. alákọ̀ọ́kọ́ mẹ́ ni pé àgbọ̀rọ̀ yìí kù mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àǹfààní àwọn ìfẹ́ dá sí pé wọ́n ń jiyàn torí pé ẹ̀tọ́ mùsùlùmí nínú ẹ̀kọ́ tá a mọ́ lò ní pé ohun tá mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àìmọ́ fa àmọ́ra wa lọ́wọ́ kan ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé àyè dá sí ohun tá a bá nímọ̀ rẹ̀ ọ̀dà kákẹ́ pé ẹni tó bá jẹ́ àfa pé ẹ dákun kí ni ìdájọ́ nǹkẹ́ báyìí kò ní jẹ́ ká mọ̀ ọ́ sí fanfa torí gbàtẹ́ bá ń fa àmọ́ra yín lọ́bẹ̀ lásìkò yẹn lẹ pé àfa ó lè mọ́ já wa àfààní wa sọ pé abáyé ah, lórí ọwọ́ ajẹ́tẹ̀ nìkan wà pé tọ̀ kọ̀tán èmi mo ń wí nìyẹn àti rẹ̀ ní tí ọ̀kẹ́ sọ àfààní pé ń bolẹ̀ ẹni ti kéwu ti kí ni táwọn fẹ́ ní sọ torí pé òun ti kà á sí pé tìjú ni kákẹ́ béèrè kámọ̀ jẹ́ pàmò sí fanfà lórí àlámọ̀rí tá a mọ̀ tí wọ́n bá pe èmi bẹ́mi sọ wà èmi wọ́n sọ fún wọn pé àyè dá sí ìfanfà ṣùgbọ́n wọn kí béèrè ẹ̀sìn lẹ́fẹ́ béèrè ká béèrè so kọjá kéèsì fún ẹni tí wọ́n pè. maaleykum ọ ìkàjáde ló sọ̀rọ̀ láti sọ́kí. ọ̀yọ̀ bá béèrè béèrè tán à ń jìyàn lọ́wọ́ nínú ìyẹn ni ọkùnrin náà tó bèrè níbi tó lè dáhùn papọ̀ tó kọ̀ lọ́wọ́ sọ pé òun àti obìnrin ilé pẹ́ àwọn tó ń ṣe ọ̀rẹ́ papọ̀. wọ́n fẹ́ àwọn pọ̀ tí mo tọ́ dá lè dáhùn papọ̀. àwa kọ́lẹ́ ìbílẹ̀ yàrá ìpàtí sọ pé òun ta kọ̀rẹ́ ti wá sílẹ̀ ni pé à ń jiyàn sí àwọn èyí dá ọ̀rọ̀ yẹn ni pé òun lẹ́bi pé lè dà wọ́n pọ̀ sódìé tó náà wọn jọ ń ṣe ọ̀rẹ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin àtobìnrin ọmọ ìyá ni wọ́n ṣùgbọ́n ká máa tọ́ pinpin pé kí ló lè dà wọ́n papọ̀ yẹn ẹ̀kú nígbà táwọn ọmọ ẹnìyẹn lẹ́bi pé kí ló dà wọ́n papọ̀ so wọn ànábì òsì pọ̀ aláìka mọ tú gbá yẹn ká mọ la ọkàn rẹ̀ ó ṣe jẹ́ nu. mo ti lọ sọ̀rọ̀ láti lóògbò bẹ́ẹ̀ ni fẹ́ bèrè ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ fìyàn wọn fún àáfàá lókun tẹ bá ní sàdúà àbí kò lẹ́tọ̀ọ́ naam kámi fún àfọ àlówó kábàbà sọ àìpé alákọ̀ọ́kọ́ ni pé gbígbàdúrà kò sí lọ́dọ̀ àáfàá yẹn pé báyà pé ọfẹ́ tà fún wa ṣùgbọ́n kò sábúrú tá a bá ṣẹ̀bùn fàáfà tá a kọ̀ dámà àfúnlẹ́bùn torí pé kódà àsọfúnkọ́sàdúrà fún wa ẹni tá a bá ṣoore fún inú rẹ̀ ó dùn sí wa so ní pé gbọ́ká gbé kalẹ̀ pé owó àdúrà tí wọ́n fẹ́ ṣe fún yẹn sán àbówó àdúrà tá a ṣe ni àárílẹ̀ inú lànà anabi sallallahu alayhi wa sallam ní ṣókí tó títí ọ̀la tí a tún mọ pàdé gbogbo ẹni tó bá ti fẹ́ darapọ̀ mọ́ ètò àlèwúdà gẹ́gẹ́ bá ti ń sọ fún àwọn tí wọ́n ń jẹ́ kétò yìí wáyé àkáǹtì nàmbà wa ni zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine Jaiz Bank account Alihuda Islamic Development Foundation òun ni a bá níbẹ̀ bẹ́ẹ̀ ni láàyè tàn án àlá títí ọ̀la tí a tún mọ̀ pàdé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء